adarí ayẹyẹ wọ́n sì jẹ́ adẹ́rìnpòṣónú lápẹ̀gbẹ́ kan náà wọ́n tún jẹ́ eléré orí ìtàgé àlejò wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí orúkọ wọn jẹ́ Adéwuyì Adétúnjí tí gbogbo ayé mọ̀ sí Gbàfídà Gbàfídà ṣe báyìí náà Gbàfídà akínyó <laughs> ẹjọ eh? ojú kọkọ tì mí náà ṣá ah. i'm shining relax mo fẹ́ béèrè kankan ṣé bí àwọn ará ilé ṣe ń wò mí yẹn ṣé wọ́n máa wò mí lórí tẹlifíṣàn báyìí. no inú rédíò ló ti ń wò yìí. so dádì mi tó wà ní abúlé oníkòkó ó máa máa wò mí báyìí àti mọ́mì mi. ẹ ẹ mọ. Ah, ọlọ́run ṣeun gbogbo àwọn ọ̀rẹ́ mi àwọn náà máa máa wò mí. ọwọ́ yìí. Ah, iléeṣẹ́ yìí ò ní jóná ọlọ́run ọlọ́run gbọ́ gbogbo ẹ̀yin aráalé a kí yín o a mm adétúnjì adéwòye tí gbogbo èèyàn mọ̀ sí gba fídà èmi àti dáàdì mi ta máa ń dà lóru ta máa ń da gbogbo orí sun rú èmi náà lélẹ́yìí á kí gbogbo yín ojú tẹ fi ń wò wá lẹ́ẹ̀kan sí kò ní fọ́. àmọ́ ṣé rí fèsì lélẹ́yìí gba fídà ṣojú yín gangan gangan lélẹ́yìí. à ah! ṣé ń ṣe kinní dọ́là bíi gèlè àwọn alábàárù yìí ló dà pé ẹ̀fẹ̀ dojú mi mọ̀. ẹ yọ ẹ jẹ́ káwọn ará lè. òun wú mi lórí gan ẹ jẹ́ ń gbé àyè. Can you see my real face? Real face gidi. Ojo mi gangan rè. Eh, gangan gangan. Gbafida. Ẹ mọ tí tèmi ṣe ń béèrè pé ṣojú yín gangan gangan lè. Nítorí pé tèmi bá ń wo gbafida tèmi máa ń wo gan, mo rí pé gbafida yẹn ó ní agídí, ó burú, ó ní bọ́ eléyìí tẹ múra lé ibi ní garọ́ lẹ́sìn mú wa wálé nìyí o. Pákéjì pákéjì ni eh, eh, ara mi ò balẹ̀ tó bẹ́ẹ̀. Ó ṣe mí bí kí n fò dénú yàrá ẹnìkan báyìí, ẹnìkan tí ń wò mí lọ́wọ́ ẹ̀, Ara mi ò balẹ̀. <laughs> Ah. Ẹ pé kí ẹnìkan jẹun lọ́wọ́ ohun tí ẹ̀mí kan sọ fún mi lákòókò yìí ni pé ẹnìkan jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí ó wá ń ṣe mí bí kí n fò síwájú rẹ̀ kí n sì gbé apẹ oúnjẹ rẹ̀ kí n sì máa kó wọmọ. irú oúnjẹ wo gangan lẹni yẹn ń jẹ. ìrẹsì ni o. àti kí ni. oúnjẹ èkó àtọbẹ̀. ọbẹ̀. ẹran gidi ò fẹ́ẹ̀ sí mbẹ náà ẹran gidi ń bẹ ọjẹ. àǹtí ṣé kò ṣe yìí àwọn kú yẹn ni. àmọ́ <laughs> gbàfídà tàbáníkà wò dáadáa orúkọ gbàfídà báwo ló ṣe jáde gan báwo ló ṣe jẹyọ nítorí pé ọmọ kékeré mi mọ́tò máa ní o gba fídà kan mọ́ nú o báwo ni gba fídà báwo ló ṣe jẹyọ. Hmm, bàbá béèrè orúkọ yìí dáadáa ẹ tẹ bàbá mi nú dáadáa hmm. ó lè jẹ́ pé mo fẹ́ mo lè lọ́mọdé ẹ̀ ẹ bá bí bàbá gba fídà bẹ́ẹ̀ bá bí yóò ní ó lè dáhùn orúkọ òun dáadáa torí òun ní máa ń pè mí gba fídà gba fídà bóyá mo wá mo gba fídà bíbí ọdún márùn-ún ni o. Mm tó jẹ́ pé ọdún kan làwọn ọmọ fi mu fídà hmm. kó wá jẹ́ bí ọdún márùn-ún sí méje mo tó fi fídà lẹ̀ má ṣe tẹ̀mí mọ́ lára n ò mọ̀ bàbá mi lè bí dáadáa. lọ máa ń pè ní ìgbà fídà àmọ́ ẹ jẹ́ ká wò ó ní ojú tinú dáadáa dáadáa bẹ́ẹ̀ ṣe wà yìí sẹ́yìn gangan fúnra yín ṣe ẹ máa ń toro mọ́ nǹkan ẹ máa ń mú nǹkan gbẹ máa ń mú làmúgbẹ bẹ́ẹ̀ ṣe wà yìí. Ah! Eh, bí n bá mu pure water lójú yín ẹ̀rù Ọlọ́run sì bà yín báwo lẹ ṣe máa mú. Elédùmarè. báwo lẹ ṣe máa mú ṣe ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè. eyín lásán tí n bá fi kí pure water mọ́lẹ̀ tí mo bá fún pure water báyìí tí mo mu tí mo squeeze yẹ àwọn lè ṣe ní pure water gan ẹ̀rù ọlọ́wọ́ bá wọn pé ah. ẹ ti má rí. ah um, mo ń ṣáàṣì lọ́wọ́ ni. ṣe ní girlfriend. girlfriend dáhùn kó kiri náà àwọn ìyá wọn bẹ́ẹ̀ torí pé orúkọ náà ni kó bá mi wọ́n máa ń lé àwọn ọmọbìnrin lẹ́yìn mi ni wọn ò mọ tí mo ṣe ọmọ tí mo ṣe ọmọ tí mo rà gbà wọn. ẹ ní gẹfẹ bẹsẹ nítorí pé ah. ìṣọwọ́ tẹ yín bẹsẹ ṣe ń di bẹ yín sọ pé ẹ máa ń di pure water mú yẹn bẹ máa ń di mú omi yẹn bẹ pé máa ń fún láfúngbẹ yẹn ah ah gbàfídà mo yìí máa jí tó pẹ́ pé obìnrin lẹ bá ń dì mú bẹ́ẹ̀ ṣe ní gẹfẹ hmm. ẹ tí ì ah àwọn dáhà nínú ìgbádùn wọn padà sá lọ náà látòrí orúkọ ni o wọn sá lọ ni o <laughs> mo ní ṣùgbọ́n sá lọ wọ́n ti sá lọ. kí ló dé ṣé nítorí pé owó ìtì dè ni. àwọn ń bo tó wọ́n tó wọ́n wo ta láfún gbẹ̀yìn náà ni ah, bẹ́ẹ̀ ni àyè <laughs> ń dẹ díẹ̀ díẹ̀ wọ́n ti mọ̀ bóyá a ti padà dẹ́ ni àbá padà dẹ́ o bẹ́ẹ̀ ni agbọ̀nrún lọ́wọ́ yìí. ẹ sọ fún wọn báyìí bóyá ti dàbí ẹ ti kọ́lé tètè máa bọ̀. ó dà wọn ò fún lálàfún gbẹ mọ́ o mo ti ń ṣe díẹ̀ díẹ̀ mo ti ń tẹ̀ díẹ̀ díẹ̀ wọn ò tẹ́ ní líle kankan mọ́ bẹ́ẹ̀ ni ó ti ń rọ̀ lára mi díẹ̀ ó ti ń rọ̀ lára gbàfídà ẹ ṣe mo dúpẹ́ lórí ètò àkìyìn náà ni ẹyìn alẹ mo lérò pé ń gbádùn lórí ètò gbàfídà mo fẹ́ béèrè báyìí lọ́wọ́ yín gẹ́gẹ́ bí adarí ayẹyẹ tí ń ṣe MC kí èèyàn tó lè jẹ́ MC tó kúnjú òṣùwọ̀n kí ni àwọn nǹkan mẹ́ta tó yẹ kéèyàn gbọ́dọ̀ ní. bí òye tèmi ṣe gbé civilized hmm? tó bá ní ẹ̀bùn tọ́lọ́run fún ẹ lẹ́bùn tọ́lọ́run ní fún yàn lẹ́bùn ẹnìkan kì í fún ni lẹ́bùn ó dáa kẹ́yàn tún lọ sábẹ́ ẹ̀kọ́ kó bá lè mọ àlùdé àpàdé lórí iṣẹ́ yìí dáadáa nípa ìbéèrè tẹ béèrè ẹ ń lọ síbẹ̀ dáadáa torí àkókò òun náà ni wípé tó bá fẹ́ darí ètò kọ́kọ́ kóra rẹ níjànú náà kó o tó darí ètò elétò kó o tó darí òde olóde ló ń lé ní èkejì òun náà ni wípé o gbọ́dọ̀ mọ̀ láti darí àwọn àlejò ọba ń bẹ nínú ìgbéyà ìgbéyàwó náà ń ṣe ní àbókù ọba ń sọ̀rọ̀ ṣàkàṣàkà síbi tí ọba wà àà èèyàn gbọ́dọ̀ mọ̀ bó ṣe ń kọrọ ẹni ní ìjánu táwọn olóyìnbó ń pè ní discipline wọ gángan máa discipline ara ẹ náà hmm. ẹ̀kẹta tó tún wá mi náà ni wípé o gbọ́dọ̀ mọ bọ́n ṣe mánéjì táìmù ọ̀rọ̀ tó yẹ kó sọ ń ṣẹ́jú méjì kó dédé máa dùn lọ kó wá lọ fi kó lọ bomi sí kó bomi là á kó máa sọ̀rọ̀ bíi wákàtí kan lórí nǹkan tí òwìrè gbé kan rádaràda kan àwọn nǹkan ló yẹ kí èèyàn tí ó bá darí ètò lóòótọ́ tó múná dóko àwọn nǹkan tó yẹ kó mọ̀ rí. Hmm. dókítà ẹ jẹ́ kí wọ́n béèrè báyìí lọ́wọ́ yín nítorí mo tiẹ̀ ti <laughs> mo ti rẹ́rìn díẹ̀ dáadáa àwọn mo fẹ́ rẹ́rìn dáadáa gẹ́gẹ́ bí adarí olùdarí ayẹyẹ àbí adarí ayẹyẹ ṣá bóyá wọ́n pè é síbi òkú ẹ̀ òkú àgbà ni ò tí ì ṣe òkú tán ro kó mọ̀ di pé ẹ̀ mú máìkì dání wọ́n lù ìpónpó lẹ́yìn ọrùn bóyá wọ́n pè é síbi òkú tó pé bẹ́ẹ̀ pé bí òkú tó pé ah nǹkan táwọn èèyàn ti ẹ̀ lérò kó wá dé pé wọ́n wọ́n ń sunkún ẹkún látọ̀dọ̀ ìyá látọ̀dọ̀ bàbá Eh, àràádúgbò ojúlùmọ̀ gbogbo wọn ṣàwọn ń sunkún wọn ń sunkún kán wá pè yín láti wá ṣe MC nírú ayẹyẹ bẹ́ẹ̀ báwo gangan lẹ ṣe máa ṣe MC tó pé gbogbo àwọn tó ń sunkún tó ń sunkún gbogbo ah, eh, ẹ ní lọ ayẹyẹ kìnnì kan kìnnì kan báwo lẹ ṣe máa ṣe tó pé àwọn tó wà níbẹ̀ yẹn wọ́n tùjú ká wọ́n sì rẹ́rìn. ohun tí mo máa ń sọ fún wọn náà ni wípé ṣe rí ẹni tí òkú rẹ̀ bá kú tó bá ń ké bákan méjì ni hmm. ìsì dà kí ẹni yẹn má ní owó lápò hmm. tí ó fi ra màlúù <laughs> àbí tí ó fi lọ gbé aṣọ àǹkárá lóṣòdì fún òkú rẹ̀ tó kú lónìí hmm. lálákọ̀ọ́kọ́ ìkejì ni wípé bóyá àtẹnujẹ kan máa ń yọ látara òkú tó kú yìí sí ẹni tó ń sunkún yìí lápò tó wá rí i pé ìjẹkújẹ yìí nǹkan o ó búlọ́ọ̀kù o kò lè jáde mọ́ sí i lọ́wọ́ mọ́ ó ti yé yín báyìí òun ló fà tán ṣe ń sunkún ṣùgbọ́n torí bẹ́ẹ̀ èèyàn bá ní òpó òun kú òun wá ń sunkún kiri èmi gan ó yẹ kí n ti rẹ̀ experience ikú ti pẹ́ ọpẹ́lọpẹ́ hmm. ọlọ́run ọpẹ́lọpẹ́ ànábì wa hmm. ìlú ìbàdàn la wà hmm. èmi àti ìyá mi lọ́dún náà lọ àtẹ̀kórí ìyá mi ò tẹ̀kórí tó fi ṣe sisi tó fi da délé bọ̀ èè e tẹ̀kórí gíní wá lẹ́kọ̀ọ́ àbúrò ìyá mi tíyẹn wá ń ṣe alábàárù ní ìdúmọ̀ta yíwọ̀n aṣàṣà agbèrò kan ló fún lóyún o ni ó bá bímọ sí èkó ló bá ní ìyá mi ni ó wà tọ́jú ọmọ ìyá mi àwọn òpin kọ́ ọmọ tó òun mú dání o eh, gba fídà o ọmọ líle ni bóun bá fídà ọ lè pákóun tó dé láì mọ̀ pé ẹnu kú gan ni ò lè padà sọ mí sí <laughs> ló bá ní kémi ńkọ́ o kémi wá jókòó sórí ẹsẹ̀ òun àbágbàlú èkó lọ ṣé mi ò sì ródò ọ̀pù rí láyé mi làbá kan ródò ọ̀pù ọ̀hún èyí tá a kọ́kọ́ kàn mo kò mi ò gbọ́ rí mo kò gbọ́ báyìí gàlà nínú ródò ọ̀pù ni ah ìwé tún lélẹ̀ báyìí gàlà báyìí gàlà kẹ̀ mo bá sọ pé màá mi ẹyẹ n ó jẹ gálà o n ẹ n ẹ mo bá ẹfẹ ẹfẹ mi ń gálà n ó jẹ gálà o ìyá mi bá pò ní gálà ká tó wí ká tó fọ ìyá mi ra gálà méjì mo ti jẹ tán hmm. ṣé ó yín láyìí ẹlẹ́ẹ̀kẹta gbàdá wà fi dé ibì kan náà pè ní bágà lẹ́nìkan bá ń gbé báyìí donut mo bá ń gbọ́ báyìí donut ah donut kẹ́ ń gbé léèrè ó dà wọ́n ń jẹ donut òun ẹ̀ ń bá tún ké bí ọmọ rẹ̀ òun ẹ̀ òun ẹ̀ gbogbo àwọn aráàlú mọ́tò wọ́n fẹ́ lè pa mí pé ah irú ọmọ òfowó rẹ̀ mo tún jẹ dónáàtì tán hmm. ibi tí kó wọn ó ti wá yọ sí mi ìyá mi ò lóye mi náà ò lóye àwa dẹ́kun gangan gan èmi wọn gbọ́n tó ń ta sílífà ní ó dọ̀pù èkó ta ni yóò rà lọ́wọ́ wọn ṣó ní mọ́tò yóò rà ni àbí ètò ẹnìkan bá tún wọn pé sọ́lẹ̀ lásán méjì five hundred ẹyọ one fifty wọn rà á ìyá mi òun ó jẹ sọ́ọ̀lẹ̀ mo bá tún ké òun àwọn àtúntariwo bẹnu ìyá mi ò sì lóye ìyá mi bá tún poní sọ́ọ̀lẹ̀ àti ìyá àtọ́ máa àlọ́pọlọ ọpẹ́lọpẹ́ bàbá kan ń wà á ti fi kú sí ìfàjẹ ìyá mi bá ní onísọọlẹ o onísọọlẹ o máa bọ̀ bá ń fọmọ mi ní mẹ́ta ọjọ́ lọ mi ẹnìkan ló wá kí ìyá mi lọ́rùn láà ẹ pọ ọmọ yìí ni ẹ̀bẹ̀ mi rẹ ṣòfò ní Ọlọ́run ṣàánú wa. <laughs> bẹ́ẹ̀ bá ti ṣe jẹ sọ́lẹ̀ nìyẹn ogun èkúté <laughs> nípa ìjẹkújẹ ẹnu yẹn àtẹnu ẹ̀yà ẹ̀yà tí wọ́n fi gbàmílà alátẹnujẹ ni wọ́n hmm. àbí kí la máa pè yín. Ah, orúkọ ẹ bá ẹ̀yin náà lẹ́nu yín gbà ọjọ́ sí mi.